ẹ̀yin tèmi bá wo ni o ṣẹ́ wá a tagbo ti Miliki Express ṣẹ́ wa. ẹ̀yin tèmi bá wo ni o ṣẹ́ wá a tagbo ti Miliki Express ṣẹ́ wa. ẹ̀yin ti Miliki Express ọwọ́ yín tán ẹ jẹ́ ká rọ́wọ́ yín o Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki Express Miliki Express with the fun with the vibe with the dance ya gbogbo ẹ̀jújú gbà sí gbogbo ẹ̀ kó ṣe kí ni kó di odindi mo fi tayọ̀tayọ̀ kí ẹ̀yin dáàdì mọ́ mi lọ́mọdé àti lágbà ẹ̀gbọ́n mi àbúrò mi ṣe ojú àyẹ̀sẹ̀ fi wò wá yẹn kò ní pọ̀ ìbànújẹ́ ó kéré tóbi níbo kò ní mọ iná kọ́kọ́ ìkọ́kọ́ náà wa ayọ̀ a máa fi lé wa ṣe ibùgbé ẹ mọ̀ pé èmi náà ni ọmọ ọmọ Ìjẹ̀bú tó ṣe kíni tó ṣapapa tó nà ọmọ tó pupa bíi táyà fáin bọ̀bọ̀ ṣapapa sweet sixteen ọmọ Ìjẹ̀bú tó dúró re Ayọ̀dèjì mọ bíbí inú Ògúnkọ̀yà méjì sọyìn ọmọ gbẹ́bìnrin tàkówó ra ábídí gbéni obìnrin ò gbéni ọmọ balógun dòdò ń dá wa ọmọ ká ò kí ló ṣẹlẹ̀ ó yá kábíyèsí o ẹ mọ̀ pé ìgbàkúgbà tẹ bá ti rí mi gbogbo ọ̀rọ̀ tèmi kí ló máa ń dálé lórí ó yá ẹ kí ló ṣẹlẹ̀ ẹ kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ lórí ìfẹ́ ni ìfẹ́ ń bì ìfẹ́ ń bì ìfẹ́ lókè ìfẹ́ ń sàlẹ̀ ìfẹ́ tún ṣe kí ni ó tún dúró láàrin ní digbín ohun tó bá ti ní pẹ̀lú ìbáṣepọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ìjà ìfẹ́ oúnjẹ ìfẹ́ omi ìfẹ́ gbogbo ẹ̀ sáà mú ìfẹ́ ìfẹ́ ìfẹ́ dání èmi lè máa bá pàdé màá máa ní ẹyọkàn mi méjì láti bá ń yànnàná lé lórí tá a máa mú lẹ́yọ kọ̀ọ̀kan màá tún ní àǹfààní láti lè sọ fún yín nípa àwọn tó ń ṣẹlẹ̀ lágbo ti àwọn celebrity yín àwọn gbajúmọ̀ bó ṣe ń lọ nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ tiwọn náà ẹ mọ̀ pé gbogbo nìkan ni wọ́n ṣe àfihàn síta ṣùgbọ́n awakẹ̀ iṣẹ́ kí lèmi gbà mí ìgbàṣẹ́ méjì òfófó iná ni ṣẹ́ẹ̀rì mo rọra ló ń wá wá ni bẹ́ẹ̀ ni mo ló ń wá wá ni mo ń wá wá lóní gidi ẹ́ you like mo rò pé yẹ ẹ láìkẹ ẹ bẹ́ẹ̀ ni èmi ò ní iṣẹ́ méjì ó fọwọ́ yẹn ni mi máa lọ ṣe wá fún yín ṣé wàá lè tí mo gbọ́ fún yín lórí ètò lẹ́ẹ̀ni ó wà ńlẹ̀ ṣe rí àwọn ọkùnrin gbóná lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí àti ó ń wà nílẹ̀ lónìí gidi ó ń gbóná ó tẹ̀ tí ń jómi lẹ́nu ó ti ń jómi nífun kí n kọ́ṣe kí n dá síta kẹ́ gbọ́ bó ṣe ń lọ gbogbo bí gbogbo nǹkan tí mo ti sílẹ̀ fún ilé ni ẹ wò ẹ má yí kúrò ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ darapọ̀ ẹ wò Miliki Express lẹ́wàá yìí tẹ bá wo mm, tẹ bá wo ti ọ̀sẹ̀ ẹ̀ ní fẹ́ pa tọ̀sẹ̀ tó ń bọ̀ jẹ ẹ̀yin tá a dẹ̀ tí mo tọ̀sẹ̀ tó kọjá tó pàdé mi lọ́sẹ̀ ẹ̀ wò mm. ẹ má ìtìjẹ́ kọ́ mọ̀ ẹ sì fún wọn lẹ̀ ẹ fún wọn sí suspense ẹ kó máa gbóná lé tí wọ́n máa wò pa ah, kí ni bọ̀bọ̀ ìfẹ́ sọ tó ṣàmúlẹ̀ fún wa báyìí ṣùgbọ́n nígbà tí mo ti kọ́kọ́ dé tí mo tẹ́sí kọ́kọ́ rí mi wọn pọ̀ pọ́ìn ti balẹ̀ ó yá kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ kọ́kọ́ lọ dansia ká lọ mú jù yẹn ní pẹrẹwu òun ni wọn la fẹ́ lọ jósì òun ni wọn ẹ you be bushman you be bush ẹ you be bushman you be bush ẹ ah, you be you ẹja lọ gbọ́ bushman láti ẹnu ẹnu dání slim case ẹja lọ gbọ́ bushman láti ẹnu slim case tẹ bá máa lọ tẹ bá máa padà dé ẹ sì bá mi gbà ní digbí mo wà ọ̀rà ìtòyẹ ẹja lọ wù you be bushman you be bush.